الحمد لله وكفى والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúgbò fún ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba tí a ó jí wa lẹ́yìn tí ó ti pa wá lálẹ́ àná ọlọ́wọ́n ọba yìí náà la dá ọpẹ́ fún ọlọ́wọ́n ọba yìí tó wá jí wa ní mùsùlùmí lẹ́ni tí a kó wá jọ́sìn fún ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bí ojúṣe mùsùlùmí tọ́jú ọ̀ràn ìyàtọ̀ ọlọ́wọ́n ọba àlèkè alábọ̀wá lọ́rùn ọlọ́wọ́n ọba àlèkè láwùjọ wa gẹ́gẹ́ bí kò jí wa bí kèfèrí torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni ó sùn ní mùsùlùmí àmọ́ ńgbà tí ọba fi jí yóò jí lẹ́nu sọ pé yóò di kèfèrí sọ́lọ́wọ́n ọba ni ọlọ́run balùwẹ̀lá ọ̀kadà tí àwọn wà nínú àwọn tí ọ̀rọ̀ ń rí báyìí àdúgbò fọlọ́run ọba tí ó ṣe ọ̀rọ̀ wa báyìí tó tún jẹ́ kí àwọn nínú àwọn tí ọmọ ti pẹ́ fọlọ́run ọba káwọn nínú àwọn tí ọmọ ọlọ́run ọba lọ́lọ́run tó jẹ́ káwọn nínú àwọn tí ọmọ ẹ̀kọ́ ọlọ́run ọba náà lọ́yẹ kí a máa jírònú kàn òun náà lọ́yẹ kí a fi bẹ̀rẹ̀ ìgbésí ayé wa òun náà lọ́yọ̀ ká fi bẹ̀rẹ̀ ìjọsìn fọ́nà ọba náà ló sì yẹ ká fi bẹ̀rẹ̀ ètò ìsẹ̀mí ojúmọ́ wa ọlọ́run bá tó sọ wá báyìí abẹ́ ọlọ́run bá kí ó má yà wá ní kéèkéèké láíláí. àtọ̀rọ̀ àlékún ìkẹ́ ọlọ́run bá àti ìrẹ̀lẹ̀ ìyẹn ọlọ́run bá fún anẹ́gbẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run bá ní kó wá kọ́ wa lẹ́kọ̀ọ́ bí a ti lo ayé yóò fi bá ìyọnu ọlọ́run bá pàdé ẹni tó lọ́wọ́ bá ní kọ́ wá fi ojú ọ̀nà kọ́ wá fi ẹsẹ̀ wá lé ojú ọ̀nà tí a wà yìí àbẹ́ lọ́wọ́ bá kó má jẹ́ kí a kú lójú ọ̀nà nàbí sallallahu alaihi wasallam láíláí àwọn eléyìí tí a ti máa rí ṣe nínú àwọn ìlànà nàbí sallallahu alaihi wasallam àbẹ́ lọ́wọ́ bá kí ó ṣe rọrùn fún wa kálí máa rí ṣe kódà jogun àníyàn tí ó má kanga kó jogun ẹ̀fọ́ wa kí iṣẹ́ wa kó ń bàbàjẹ́ lọ́dọ̀ náà bá islam nínú àwọn ẹ̀kọ́ tí anabi sallallahu alaihi wasallam kọ́ wa ẹgbẹ́ bíi mùsùlùmí ọ̀kan nú ẹ̀ náà ni a tún jàǹfààní ẹ̀ láàárọ̀ yìí wọn náà ni àdúrà kan tí anabi sallallahu alaihi wasallam tó kọ́ wa pé téèyàn bá lè máa ṣe é irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú àánú ọlọ́wọ́ ọba pàápàá jùlọ àdúrà yìí anabi sallallahu alayhi wa sallam sọ pé nínú hadith bíi alimami bukhari gbà wá nínú sọhíhù wọn anabi ni man qalaha muqinan biha man qalaha muqinan biha famata fi laylatihi famata min laylatihi. دخل الجنة وكذلك من قالها حين أصبح Ànábì sallallahu alaihi wasallam ní àdúrà yìí gbogbo ẹnikẹ́ni tó bá ṣe lẹ́ni tó yásí pé ó nígbàgbọ́ tí ó yè koro ó nígbàgbọ́ tó lálàáfíà ó nígbàgbọ́ tó fẹsẹ̀ múlẹ̀ sí àdúrà yìí tó nígbàgbọ́ nú ẹ̀ anábìrin tó bá fi ṣe lálẹ́ tọ́lọ́mọ bá lè kẹ́lá kádà pé kò jí mọ́ kílẹ̀ tó mọ́ àmọ́ ti ṣàdúrà yìí síwájú kó tó sùn anábì sallallahu alaihi wasallam ní irú ẹni bẹ́ẹ̀ yóò wọ aljanna man qalaha muqinan biha hina yumsi famata min laylatihi dakhala aljanna wa kadhalika idha asbaha. ẹni tó bá ṣe àdúrà yìí nígbà tí ó fẹ́ sùn tó sì nígbàgbọ́ tí gbàgbọ́ ẹ̀rin ilẹ̀ lórí àdúrà yìí dáadáa tó nígbàgbọ́ tó ń rẹ̀ nípa àdúrà yìí tó bá fi wá kú síwájú kó tó jí àdẹ́bí ńlá tàrà àdúrà tó ṣe yìí yóò wọ àlùjánnà bákan náà lẹni tí ọba wí ní nígbà tí ọba jí tí ọlọ́run bá ní kí ẹ bá ní kò ní sínú àwọn tó yẹ pé yóò lo ọjọ́ yẹn já tàbí yóò súlẹ̀ ńjọ́ yẹn tó fi kú irú ẹni bẹ́ẹ̀ yóò di ọmọ àlìjánnà pẹ̀lú àdúrà tí ó ṣe yìí ó sì nígbàgbọ́ sí i. àkélà àdúrà náà so náà ni àdúrà tí anábì sallallahu alaihi wasallam sọ pé allahumma anta rabbi la ilaha illa ant khalaqtani wa ana abduk wa ana ala ahdik wa wa'adika mastata'tu. أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت Ànábì sallallahu alaihi wasallam ní àdúà yìí ọ̀nà ni kí a máa sọ pé allahumma anta rabbi mo pè é Ọlọ́run bá o anta rabbi ìrẹ́ Ọlọ́run bá lọ́ba tó dá mi ìrẹ́ ọlọ́wọ́n ba lọ́ba tí ń pèsè jẹun fún mi ìrẹ́ ọlọ́wọ́n ba lọ́ba tí ń pèsè àlàáfíà fún mi ìrẹ́ ọlọ́wọ́n ba lọ́ba tí dáàbò bò mí ìrẹ́ ọlọ́wọ́n ba sì lọ́ba tí mi ń jọ́sìn fún tí ń jọ́sìn fún nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́n ba mọ́ gbogbo àwọn nǹkan tí mo sọ yìí òun ìtumọ̀ anta rabbi ìtumọ̀ al-iqraru bi rububiyya ìfi rububiyya nílẹ̀ fọlọ́wọ́n ba òun náà lélẹ́yìí báyìí torí pé anta rabbi rububiyya ní báyìí nígbà tó bá jẹ́ sọ́n bá dákọ̀ ẹ̀ lóhùn nìkan a tàwíìdù mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ àti ìgbà ọlọ́wọ́n ọba lọ́kan ṣoṣo níbi àwọn iṣẹ́ ọlọ́wọ́n ọba àti ìgbà ọlọ́wọ́n ọba lọ́kan ṣoṣo níbi àwọn iṣẹ́ tí àwa náà tí à ń ṣe fún ọlọ́wọ́n ọba àti ìgbà ọlọ́wọ́n ọba lọ́kan ṣoṣo nínú àwọn ìròyìn ọlọ́wọ́ àti àwọn orúkọ rẹ̀ òun náà ni Rabbi òun náà ni rògbòbíyà ọmọ túmọ̀ sí nígbà tó bá dá pẹ̀lú òun nìkan ìtumọ̀ ni pé ìrẹ́ ọlọ́run ọba nìkan ló ń sọ òjò kalẹ̀ láti sánmà ìrẹ́ ọlọ́run ọba nìkan ló ní kápá kójú máa rọ̀ ìrẹ́ ọlọ́run ọba nìkan ló lè pa èèyàn ìrẹ́ ọlọ́run ọba nìkan ló lè jíyàn ìrẹ́ ọlọ́run ọba nìkan ló lè dẹ́dà ìrẹ́ ọlọ́run ọba nìkan ló lè pèsè àrídì kí fún ìrẹ́ ọlọ́run ọba nìkan ló lè fàárẹ̀ kan yàn ìrẹ́ ọlọ́run ọba nìkan náà ló lè fún yàn lálàáfíà gbogbo àwọn eléyìí tí ọlọ́run ọba ni gbogbo ẹni tó bá ti wá wí báyìí ó ti gbà yí pé ọlọ́run ọba nìkan ló lè ṣe à ń ta ọ́ bíi ìrẹ Ọlọ́run ọba nìkan lèyàn sì gbọ́dọ̀ máa jọ́sìn fún ìrẹ Ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ máa gbẹran fún ìrẹ Ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ máa képe ìrẹ Ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ máa ṣe ìlérí fún ipa fẹ́ mẹ́jẹ wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrẹ Ọlọ́run ọba nìkan ló sì ní àwọn orúkọ àti àwọn àròyìn tó ga jù tí ò sí àwọn orúkọ àtàwọn àròyìn tó dáa tó má la ilaha illa kò sí ẹnìkankan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ìrẹ́ ọlọ́run ọba khalaqtani ìwọ lọ́ba tó dá mi wa ana abduk èmi sì jẹ́ ẹrú fún ìrẹ́ ọlọ́run ọba mo jẹ́ ẹrú sí ìwọ ọlọ́run ọba mi sí inú àwọn tí wọ́n máa gbéra wọn ní ọmọ fún ìrẹ́ ọlọ́run ọba tó ń pè ìrẹ́ ọlọ́run òbí ma wa ana abduk ẹrú ni mo jẹ́ fún ìrẹ́ ọlọ́run ọba wàhánà àlà àhìdì mo sì jẹ́ ẹrú tó wà lórí àdéhùn tí rẹ̀ ọlọ́wọ́n ọba àlìkẹ́lá tí àti agbé pẹ̀lú rẹ̀ ọlọ́wọ́n ọba àdéhùn wo náà la gbé pẹ̀lú ọlọ́wọ́n ọba àdéhùn wípé ọlọ́wọ́n ọba nìkan láàmú sìn àní sìn mí yàtọ̀ fọlọ́wọ́n ọba mọ́ eléyìí la àdéhùn tí gbogbo ọmọ nàbí ádámà pátá tá gbé pẹ̀lú ọlọ́wọ́n ọba síwájú ká tó dáyé wa idh akhadha rabbuka ádámà min dhurriyyatihim وإذا أخذ ربك من بني آدم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلون أو تقولوا إنما أشرك آباؤنا وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون آية هنا آية تنقل آية الميثاق آية tí a fi gbé àdéhùn tó kan pa pẹ̀lú ọlọ́run ọba síwájú ká tó délé ayé nìyẹn àwa fi rinlẹ̀ pé ọlọ́run ọba mo wà lórí àdéhùn tí a gbé pẹ̀lú rẹ̀ ọlọ́run ọba o wípé ìwọ nìkan lámà sìn a ní sin nǹkan mí yàtọ̀ fọlọ́run ọba mọ́ a sì ní gbé ẹ̀tọ́ rẹ fẹ́lẹ́ mí yàtọ̀ fún rẹ̀ ọlọ́run ọba gbogbo iṣẹ́ tó fi ń ṣe rẹ̀ ọlọ́run ọba a ní fi sọ́dọ̀ lómi yàtọ̀ fún rẹ̀ ọlọ́run ọba a sì ní ìròyìn yẹn pẹ̀lú àwọn ìròyìn tí ọ̀tọ̀ sí ọ a sì ní kí olùkọ́ tó jẹ́ gbogbo orúkọ àti ìròyìn tó bá ti fi pé rẹ oní láti rìn lẹ̀ pé bó ti rí gan náà nìyẹn ọlọ́wọ́n bá mo wà lórí àdéhùn yìí wà wá ẹ̀dìkà mẹ́ta tó ẹ̀tù ó sì wà lórí àdéhùn rẹ yìí tí ìrẹ̀ ọlọ́wọ́n bá rí kíláàsì fún wa mẹ́ta tó ẹ̀tù ní gbogbo bí mo ṣe ní agbára tó gbogbo bí mo ṣe lágbára tó náà ni mo fi wà lórí àdéhùn rẹ tí ń sin rẹ ọlọ́wọ́n bá rí tí mo sì dúró lórí ẹ̀ pẹ̀lú gbogbo agbára tó dá fún mi. a'udhu bika min sharri ma sana'tu ọlọ́run bá wò mò ń wá sọ lọ́dọ̀ rẹ ọlọ́run bá mo sáàdì ọlọ́run bá kó níbi aburú gbogbo tí mo ṣe aburú tí tí mo ṣe tó lè kó bá mi kí ni kàtà ṣe àwọn ẹ̀ṣẹ̀ tá ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́run bá tá ń ṣe aburú ni ó lè ka burú báyà ó lè mú yọrí ìbínú ọlọ́run bá nílé ayé àtẹ́jú gbìdàpẹ̀yàmà àwa ń bẹ lọ́wọ́ ba ọlọ́wọ́ ba dákun ṣọ́ mi kúrò níbi gbogbo aburú tí mo ṣe o gbogbo aburú tí mo ṣe tó lè kó ìparun bá mi tó lè kó tó lè mú mi rí ìbínú rẹ ọlọ́wọ́ ba ọlọ́wọ́ mọ́tà ṣọ́ mi kúrò níbi aburú ẹ o a'udhu bika min sharri ma sana'tu abu'u laka bi ni'matika alayya ọlọ́wọ́ bá o abu'u laka bi ni'matika alayya mò ń jẹ́wọ́ mò ń dẹ̀ fi ń rinlẹ̀ wípé èrè ọlọ́wọ́n bá ìdẹ̀ra rẹ pọ̀ lórí mi gbogbo ìdẹ̀ra rẹ lọ́wọ́n bá tó ṣe fún mi ọlọ́wọ́n bá mo mọ rírì ẹ̀ o mo mọ o mo dẹ̀ fi rin lẹ o àdúgbò ìdẹ̀ra ọlọ́wọ́n bá ti ń bẹ fún wa yìí ọlọ́wọ́n bá nígbà ó ó ṣe àwọn ìdẹ̀ra àti ìdẹ̀kùn púpọ̀ fún àwọn ọmọ ànábì Adam ọlọ́wọ́n bá gbogbo àwọn ìdẹ̀kùn tó ṣe fún wa yìí gbogbo àwọn ìdẹ̀ra tó ṣe fún wa yìí ọlọ́wọ́n bá mo mọ o mo dẹ̀ mọ rírì ẹ̀ o mo dẹ̀ fi rin ilẹ̀ fún rẹ̀ ọlọ́run ọba pé wọ́n ọlọ́run ọba ló ṣe. wà á bú ubi ní ìmẹ́tìkà àbú ìlàkàbí ní ìmẹ́tìkà àìlèyà wà á bú ubi zambi ọlọ́run ọba mo tún wá ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi síwájú rẹ̀ ọlọ́run ọba ọlọ́run ọba mo fi rin ilẹ̀ pé ẹrú ẹlẹ́ṣẹ̀ ni mí mo dẹ̀ mọ̀ pé mò ń sẹ̀rí ọlọ́run ọba fàwọn fírìlì ọlọ́run ọba mọ́sàwá forí ẹ̀ṣẹ̀ mi jẹ̀mí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ọ̀rẹ́ lọ́wọ́ ọba tẹ́mílẹ̀ tí mo fi mo ṣẹ̀ ọ́ yìí tí mo dẹ̀ fi rìn ilẹ̀ tí mo dẹ̀ gbà pé mo ṣẹ̀ wọ́ lọ́wọ́ ọba yìí ọlọ́wọ́ ọba mẹ́sà forí ẹ̀jẹ̀ mi. فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت torí pé kò sí ẹnìkan kan tó lè forí ẹ̀ṣẹ̀ jìnnì àyàfi rẹ Ọlọ́run ọba mo gbà yí pé kò sí ẹnìkan tó lè dárí ẹ̀ṣẹ̀ jìnnì ìgbàgbọ́ nínú ọlọ́run ọba àti ìtọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba òun nìkan ló lè mú ní ráforíjì eléyìí báyìí láti rìn ilẹ̀ fún ọlọ́run ọba ìtumọ̀ ni pé àgbà yìí pé ikú ẹnìkan òun náà ní wàá kó ẹ̀ṣẹ̀ wa lọ torí pa àṣẹ ọlọ́run ọba tó pọ̀ tọ́pọ̀tọ́pọ̀ ọlọ́run bá wà ló ń fẹ́ foríjì wa àmọ́ àwa la tẹ lọ́wọ́ bá o àwa la ta àwa la sàrin fi sọ́lọ́wọ́ bá àwa la tẹ ọlọ́wọ́ bá ní ntọ́lọ́wọ́ bá ọ̀fẹ́ ọlọ́wọ́ bá wa fẹ́ forí jìn wá ọlọ́wọ́ bá wa ma ọ̀nà tó lè fi forí jìn wá à nítorá forí jìn tọ́lọ́wọ́ bó tó wá ti ni pé ọmọ ẹyọ kan tọ́lọ́wọ́ tó wá bí ojú kan ẹ̀pà ojú kan èrè tó bí mí mọ́ ọlọ́wọ́ tó wá ní kọ́ wáyé ká tó pa á nígbà tá a bá tó wá pa á wọn láti wá láforí àwọn ìbílà ẹ̀dá kò sí ìrún náà bá làákàyè mu nígbà tá a tẹ lọ́wọ́ a tẹ lọ́wọ́ àwa la tẹ o a lè tọrọ àforíjì mọ́ ọlọ́run wa wò pé ah, ẹ̀ṣẹ̀ yìí ti wá pọ̀ gan-an tí wàá mo lè ṣe wẹ́n tí mo lè ṣe náà ni pé ọmọ kan tí mo bí tí ń bí mi mọ́ lẹ́yìn ẹ̀ nítorí wáyé ẹ̀tọ́ wa mọ ẹ̀tọ́ pa nípa ẹ̀ṣẹ̀ ẹ̀ pa wíkẹ́dìlì inú ẹ̀ lẹ́tì wá ara àforíjì tọ́lọ́run sì ní a máa pààyàn sẹ́gbẹ́ ìparí ẹgẹ́ ẹ̀ṣẹ̀ kẹtọ́ nù lọ́tọ̀ à ah, wàláì kọ́lọ̀njá nílà káyè o kọ́lọ̀njá nílà káyè gan ni bí èèyàn bá ti jẹ́ mùsùlùmí èèyàn bá di pòfẹ́sọ̀ sílà káyè kankan fún tí o bá ti fèsì láàmù ẹ dákun sí nínú ẹ̀fà làkà ìmúsìn ọlọ́ọ̀ni á máa pààyàn ẹnu ká tó wá pa ọmọ náà láti ti wá ara forí ajá sí pé wàláì àwọn tí wọ́n pa jésù tán sọ pé wọ́n pa jésù gẹ́gẹ́ bí àwọn tán nígbà wọ́n pa jésù ajẹ́ orí ńláńlá náà ta yé wọn àtẹ kankan because àwọn ló jẹ́ káyé ló àforíjì náà tán bá pa jésù ti fún wọn láyé ó ti wá àforíjì ajẹ́ pé àwọn tó pa jésù ẹ̀mí ọlọ́run wọ́n jẹ́ nù ọlọ́run inú ọlọ́run dùn sí wọn gan torí pé níbi pípa jésù tán pa jésù ibẹ̀ ni gbogbo ayé ti àforíjì so ẹ̀wù nǹkan a sì rí àwọn àwọn náà wọ́n lè ń bíríjì wọn àwọn jésù ọ̀tá jésù ni wọ́n wọ́n yé sọ̀tá jésù torí pé mission tí jésù wá ṣe láyé ni wọ́n bá ṣe kí ni wọ́n bá accomplish ẹ̀ jésù wá kú láyé èyẹ wá kú ó sì rẹni tí ó pa èyẹ wá ṣe nǹkan ó dẹ̀ rẹni ràn lọ́wọ́ tí wá ní problem sọ̀tá rẹ̀ wá ní àbọ̀ rẹ̀ rẹ̀ kí ẹ fẹ́ ṣe nǹkan kọ́ wá rí yàn assist ẹ̀ lórí àwọn ọ̀rọ̀ yóò yóò ní yóò bá làákàyè mu ní ẹ̀lẹ́ lómi ọ̀ma sọ gbàgbọ́ sẹ́sẹ̀ ń píríṣì káàkiri ni pé ìwọ kàtàkì gbà bẹ́ẹ̀ gbogbo tó bá wọ sáà mọ̀ sáàtì gbà yí pé sáàtì gbàkú Jésù lórí igi àgbélébù gbọ́ tó bá ti gbàgbọ́ báyìí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ti lọ́rùn Jésù ti kú fẹ́ṣẹ̀ rẹ lọ tó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn tó ti wá kú síwájú kí Jésù tó wáyé ńkọ́ àjẹsíkẹ́sẹ̀ tiwọn o ẹnìkan kò kú fún àwọn ó jìyà lọ́dọ̀ náà torí pé tí ọba ti kun jésù lórí àgbélébù kò sí dájú jẹ́ ẹ̀ṣẹ̀ àwọn kan yìí ti wáyé náà ti kú sórí ẹ̀ṣẹ̀ síwájú torí pé àwọn kristian bìlì pé ẹ̀ṣẹ̀ tánàbí ádámọ̀ ṣe ìgbóhùn nìní ń bẹ lórí wa títí dìsìn ikú jésù lọ́wọ́ á rí kú àwọn tó ti wá kú síwájú kí jésù tó dé ìgbóhùn bẹ lórí wọn gbégbó yẹn lọ gbé tí wọ́n bá wọn. ọ̀rọ̀ tí ó bá làkàyè mu ọlọ́run bá kó sànù wa so òun náà ni ó wà nínú àdúrà yìí ti pé àwa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa sọ́dọ̀ ọ̀dọ̀ ọlọ́run ba ẹ̀kọ́ kejì mú bẹ̀ ni pé ọlọ́run ba lèyàn máa ń jẹ́wọ́ yàn fún ọlọ́run ọlọ́run o ọlọ́run nǹkan tó fẹ́ ṣe o ọlọ́run ba mọ́ta forí ẹ̀jẹ̀ mi ní débẹ̀ máa o ọlọ́run lèyàn máa ń fún gbọ́dọ̀ pè yàn jẹ́wọ́ rẹ ni ọjọ́ náà ni kí ìwọ lọ́lọ́run ni ah, so oníbàtà wa fi jẹ́ ẹsẹ̀ kó tó wá bọ̀ tọrọ àforíjì o ní láti bá ẹnìkan kan o lè bẹ́ ẹnìkan kan tọrọ àforíjì òun ni ó tọrọ àforíjì fún rẹ bí o bá ti lè fẹnu ara rẹ tọrọ àforíjì kò lè ráforíjì yóò ti wá rẹ ń tiẹ nígbà tọ́lọ̀ ní pẹ́ẹ́rú kó wá kó tọrọ àforíjì fún rẹ ìwọ́n ti wá yóò ti wá ní ìwọ̀n ni tẹ́nu tiẹ lọ́gbọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run wọ́n sọ pé ẹnu tiẹ gbogbo ẹ̀ṣẹ̀ tó wà wò kéèyàn máa ṣẹ̀ láyé tó bá ti lóun fẹ́ tọrọ àforíjì kódà kan jẹ́ lẹ́bọ ẹnu rẹ̀ ọ̀dọ́dọ̀ ọlọ́run tó bá ti tọrọ àforíjì ọlọ́run gba àforíjì kò sí bó ṣe lè wù kó ṣẹ̀ yẹn tó kódà kan jẹ́ pé yẹn bọ tọ́lọ́run bá lè gbéra ṣéètì jù ló ṣe tó bá ti tọrọ àforíjì ọlọ́run bá lè gbéra foríjì tó látara báyìí a ìtumọ̀ àdúrà yìí lélẹ̀ báyìí àó dẹ̀ da púpọ̀ tábà lè máa ṣe ní àárọ̀ àti lálẹ́ tí a fi sínú àkàrù sọ̀bá àti àkàrù àlùmọ́sáwa àkàrù àárọ̀ àti ọ̀lẹ́ wa tá a máa ń ṣe tó alára ẹ̀ náà ni ó wà gbogbo ẹnikẹ́ni tó bá wí nígbà tí ó mọ́júmọ́ irú ẹni bẹ́ẹ̀ tó bá fi síkò padà síwájú kí alẹ́ tó lẹ́ yóò jẹ́ ọmọ àlùjànnà tẹ́yìn bá dẹ̀ wí lálẹ́ tó síkò padà síwájú kójúmọ́ tó mọ́ irú ẹni bẹ́ẹ̀ wà lọ́wọ́ àlùjànnà ẹ dákun nínú àsìkò kan méjèèjì náà ìkan náà látàkù sí láti padà kú náà bì ní ìmọ̀ká jíjọ́ kan kálẹ̀ má padà sí kíni ọmọ ilẹ̀ bá wa láyé má tó ṣẹlẹ̀ ńjọ́ kan ó sì lè jẹ́ sí pásítọ̀ ńjọ́ kan náà láàní jí má ìkan náà àsìkò méjèèjì náà lásìkò tó máa nábì ádámà ń lò láyé gbogbo àsìkò méjèèjì náà lásìkò tá à ń lò láyé ìkan náà náà sì lásìkò owó tó so àbátábá tí wàá lè wí akófa ọlọ́run ọba nìyẹn akófa àlìjẹ́nà ọlọ́run ba nìyẹn abẹ́lọ́run ọba kó ṣe wá nínú àwọn ẹrú ọlọ́run ọba tí ó máa rántí ọlọ́run kó ṣe wá nínú kó ṣe wá ní ìkan náà ṣe pé yóò kó fàjẹ́nà ọlọ́run ọba pẹ̀lú àwọn gbólóhùn àdúrà tí ànábì sallallahu alaihi wasallam ní ká máa ṣe yìí la ilaha illallah subhanaka allahumma wa bihamdik ashhadu ilaha illa anta astaghfiruka wa atubu ilayk